Hmm. ẹlẹ́ẹ̀kejì káwòye sí àwọn tá a jọ jẹ́gbẹ́ hmm. bóyá ọmọ ìyá mi ẹgbẹ́ mi Abdulateef Ibrahim Yusuf Ahmed àti gbogbo ẹ máa rántí wọn hmm. ẹ rántí àwọn tẹ jùlọ lọ́jọ́ orí tó ti lọ. àkọ́kọ́ mi. ẹ rántí àwọn tẹ jọ jẹ́gbẹ́. táwọn náà ti lọ. táwọn náà ti lọ. àwa ti ṣẹ́kù. ọ̀nà wo làgbà mọ́ ṣe ọ̀nà wo tá a fi ṣẹ́kù bí ìrà ṣe pé ká jí gìrì sí pé ká ṣe dáadáa hmm. ká ṣe dáadáa hmm. ká ṣẹ̀sìn ọlọ́run ká sì tẹ̀ra mọ́ ìlànà tànábì sallallahu alaihi wasallam kó tó padà wá kàn wá náà. ẹ kó tó kàn wá. ṣé ẹ rí abala ẹlẹ́kẹta òun làwọn tí wọ́n lọ ṣáájú wa tàbí tí wọ́n ti lọ tọ́jú wa lọ lọ́jọ́ orí ibi tọ́mọ èèyàn máa wá rò yìí tí wọ́n máa wò ó pọ̀ nìyẹn Hmm. wọ́n máa wọ̀ pé ńgbà táwọn náà ò tí at least ọmọ ọdún mélòó ni mí. kò yẹ kí n tí kú báyìí náà. kò rẹ́ tẹ́ni tó ń jò lọ àtàwọn sáájọ jẹ́gbẹ́. tẹ́sí lọ. tó yẹ kí àyè ò já àṣebáyé hmm. ṣe mọ́ ni. àfáwà kan ní àwọn ní ayé ò ní ìbá ẹ̀ débi kan ààyè máa já ẹ sílẹ̀ ni ayé tó ń ṣe wàdùwàdù yẹn yóò mọ wọ ọ̀ràn nígbà tó bá yá wọn láwọn ò ní ìdí ẹ mọ́ sòun tó náà wà rí kó n fú yẹ hmm. ìwọ lò sí lọ́lọ́run yìí hmm. wọ́n kò tó wà gbà lọ. ọkùnrin tí ó dúró sí. ayé tó wà òyì ló tán hmm. ọmọ adámọ̀ lọ́wọ́ nídìí ẹ mọ́. La ilaha illallah. èyí ọlọ́run ti yẹ kó toro mọ́ òtoro mọ́. La ilaha illallah. òdìmọ́ lọ́run òdìmẹ́sìn ọlọ́run. yọ àmúlẹ̀ gbòfò. òtìmúlẹ̀ òtì òtì síbẹ̀síbẹ̀ náà gbà fẹ́ ni òtí ìbọn náà fẹ́. ó tún lè. ó padà fọ́dọ̀ lọ. tọ́ba tún bẹ lọ́rọ́ ó tún gbà ọ̀nà méjì lọ́run ti sọ̀rọ̀ inú Al-Qur'an Karim fàbírò ila Allah ẹ tẹ́ra sàfà ẹ sátọ̀ lọ́run lọ. Hmm. àwọn ọ̀dọ̀gbọ́n kan ní wọ́n ní man khafa shay'an hmm. haraba minhu hmm. tí yẹn bá ń bẹ̀rù nǹkan kan a máa sá fún ni bá kẹ̀kẹ́ sí ríhùn àtòrò rẹ̀ sóyè àgbàlagbà tí ó sá fún bẹ́ẹ̀. Ah ìsìnkú etí ń bẹ bó ẹja fẹ̀kan pé à gbogbo àgbàlagbà gẹ́gẹ́ ní ọ̀dọ́ táwọn tí ò lè dapa tí ò lè dapa. àwọn ìdájẹ́ tó ń lé mú tí wọ́n ń gbá lóṣù àwọn ò tún lè dapa. bẹ́ẹ̀ni ká tó wá sọ pé jò kátó sọ pé kìnìún kátó sọ pé kùn àti kòkò gbogbo tí yẹn bá máa bẹ̀rù láyé hmm. yàtọ̀ sọ́lọ̀ ẹlẹ́dàá hmm. ìyẹn máa ń họ fún nǹkan náà ni hmm. ìlọ̀lọ́ àfọlọ́ọ̀ba nìkan ṣoṣo ẹni tí bá ń bẹ̀rù ẹ̀ máa ń sátọ̀dọ̀ ẹ̀ lọ ni. ẹ tó sọ nǹkan míì tó dàbẹ́ nínú gbogbo tọ́lọ̀ ń dá bá ń bẹ̀rù nǹkan kan hmm. yàtọ̀ sọ́lọ́run hmm. yóò sá fún nǹkan yẹn ni hmm. distance yóò wà láàrin wọn àti nǹkan yẹn ni ṣùgbọ́n pé alágbájá ti wa ń bẹ̀rù ọlọ́run ẹ rí tó close mọ́ ọlọ́run ń bẹ̀rù náà yóò wá súnmọ́ fún nítorí pé bẹ̀rù ọlọ́run ó yàtọ̀ sí bẹ̀rù ejò. ó yàtọ̀ níta àti máa ń mọ̀ pé yẹn ń ọba nù. a jẹ́ pé taba pé ọlọ́run bá ń bínú sẹ́nìkan ọlọ́run tí ń bínú sí yẹn náà ní tó máa ń tẹ́wọ́ gba ni padà tí ó forí jìnnà tí ó tún kẹ́ ni. bó ṣe rí nu tó bá ti jẹ́ fàníyàn bá dà. lẹ́yìn náà atúnkẹ́ká ṣàkíyèsí pé ọlọ́run ṣàánú wa nínú gbogbo rọmọdọ́n pátápátá hmm. mo tún fẹ́ mú eléyìí wá pé ká fi mọ̀ pé a gbọ́dọ̀ tún tẹ́ ń pẹ́lẹ́ mọ́sẹ́ rẹ̀ agbọ́dọ̀ tẹpẹlẹ mẹ́sìn hmm. tá a bá sì ń sọ̀rọ̀ pé ká tẹpẹlẹ mẹ́sìn ọ̀gá ń tá a ń pèpè sí náà ni wípé kámúlànà ànábì lẹ́sìn tàbá ń sọ̀rọ̀ Islam àti kò pọ̀ mọ́ súnà tànábì o sallallahu ta'ala wa sallam sóye torí pé òun lọ́lọ́run bá rán sí wa hmm. ó sì kọ́ àwọn sàhábà. Ridwanullahi ta'ala alayhim ajma'in gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀sí yìí hmm. ó sì yanjú kò sí nǹkan kan míì tó kílíà tó yanjú jù láyé jọ̀rọ̀ hmm. alámẹ̀rẹ̀ ti Islam lọ bó ṣe wá di dáadáa máa yàn lọ́wọ́ hmm. Ọlọ́run nìkan ló mọ̀. báwọn yẹn ṣe ń ṣe lọ́wọ́ ara wọn báwọn. n tó yanjú jù tó kílíà jù. tí ò rújú rárá Allahu akbar oná lẹ̀sìn Islam. bẹ́ẹ̀ni Allahu akbar. Umar Khattab radiyallahu ta'ala mo mọ̀ nípìnlẹ̀ ìníṣẹ́álì tí ìwà iṣẹ́ rí yóò gbà ládá mẹ́wàá kó tó di pé àmọ̀ rẹ̀ rí pé ládá àwọn tó mọ̀ lékún lékún lékún hmm. tíbi tí ò ní ló ń kà mọ́ hmm. àkọ́kọ́ ni pé ó ti ṣe rí wọ́n yàrá kọ mẹ́wàá fún rìṣẹ́ one to ten ẹ̀ràn zero ẹni ọ̀hún hmm. á ṣiṣẹ́ bí ọmọ ọ̀rọ̀ kàtọ́ọ̀bù ló sọ bẹ́ẹ̀ rọ́jà aláwọ̀ tààlà ni ọ̀hún á ṣiṣẹ́ bí wọ́n gbọ́wọ́ ọ̀rọ̀ bóyá yóò tùbá sáré kọ́ nígbà tí òtún bá tí wọ́n padà kọ́ ẹ̀ẹ̀kan náà wọ́n kọ fún hmm. one to one hmm. bóòwò ló ṣe wá kó ibi jọ tó fi wá padà pọ̀ ju iṣẹ́ rẹ lọ. iṣẹ́ bí padà wá pa sí ibi iṣẹ́ rẹ. ó sì pọ̀ náà máa dámọ̀ bẹ́ẹ̀. Hmm, èyí tí mo tún wá fẹ́ tà èsì ìsìn ni pé sábà kọ̀ ánà àánà lọ́lọ́ àánà rọ́bùnà subhanahu wa ta'ala bi tasiridi alimaradati mina shayasin. nínú Ramadan wọ́n so àwọn akọ ìsúnmọ́lẹ̀ gbogbo ayé ló mọ̀ yẹn hmm. pé oṣù àlàáfíà oṣù ìdẹ̀kùn hmm. ní Ramadan ẹni tí ọlọ́run náà rí wípé oṣù rọrùn láti sin ọlọ́run bá ni hmm. wọ́n sọ àwọn dí àwọn èsù yẹn mọ́lẹ̀ torí pé àwọn oníṣẹ́ ọlọ́run fẹ́ ṣe ìbáadà sóye sínú Ramadan làwa wà yìí ìgbà tẹ́rì wá sọ fún wa pé wọ́n sọ mọ́lẹ̀ Ramadan bàtà bọ́n ṣàwáàlì wọ́n di títúlẹ̀ àbí wọ́n di títúlẹ̀ ṣe mọ̀ pé challenges yẹn lágbára hmm. ibi tí mò ń pàkíyèsí lọ́nu nígbà tó ti tú wọn lẹ̀ torótoró làwọn náà fi dé káwa náà wá mọ́ ká mọ́ náà náà wá lékún ní azima ní ọkàn pé ah, ah, ìyìn níjẹ́ ẹ̀dá mi padà síbi àìdá mọ́ bẹ́ẹ̀ ọba ọba rí ta kàánú àdìsí yẹn pé wọ́n dì mọ́lẹ̀ ẹ mọ gbọ́ àwọn sọ pé bá nǹkan ẹ̀sẹ̀ lọ yẹn àwa ní inú Ramadan làwà. à ń kí ni sọ ọ́n báyẹ̀ bá lọ tán. inú ọmọdé ìfẹ́ ṣù ìwà wàhálà ṣùgbọ́n lẹ́yìn tí ọmọdé ti wà lọ tán báyìí ní ìsìn kọ́. tára fẹ́ lọ mí àní ẹ̀jẹ̀ káwẹ̀ parí wọ́n wá fi iṣẹ́ ibi lọ. àní ẹ̀jẹ̀ káwẹ̀ parí. ẹni ilé ìtàǹgbẹ́ lẹ́nu àwọn èèyàn ó hmm. túmọ̀ sí pé èso yẹn náà ń bẹ hmm. wọn gan òun ronú bọ́ọ̀ wọn jẹ́ Ramadan yẹn kọjá àgbà tí òun wà ní Ramadan hmm. òun bá àmọ́ jẹ́ rẹ̀ lálùkìá náà wọn bá àfiṣẹ́ láabi ní ìbàjẹ́ tí Ramadan bá lọ tán wọ́n sì pọ̀nù tọ́wọ́ adámọ̀ mọ́ sí hmm. torí pé gbogbo sẹ́ẹ̀rí tá ń sọ yìí ọmọ adámọ̀ ìrísà ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ adámọ̀ tí fi ń parẹ́ fúnra rẹ̀ tó fi bàjẹ́ ẹ̀rí eléyìí wà nínú ọ̀rọ̀ lọ́wọ́ wà nínú ọ̀rọ̀ anábì sallallahu ta'ala sallam hmm. tó pé òun ló kọ́ òun ló sì parẹ́ hmm. òun ló ṣiṣẹ́ rẹ̀ ló tún bàjẹ́ òun ló bàjẹ́ so àwọn tí a fẹ́ kí a pè àkíyèsí sùn ẹlẹ́ẹ̀kẹ́ bóyá kẹta àbí kẹrin táà tún fi mọ̀ pé kò yẹ ká fi iṣẹ́ rí lẹ̀ ó yẹ ká lékún ni o hmm. kágbára dì ni o hmm. ó ní pé téèyàn bá tẹra mọ́ iṣẹ́ kan yàtọ̀ síṣẹ́ ẹ̀sìn hmm. wọ́n máa ń sọ sẹ́yìn ẹ̀dùn ọkọ̀ ẹni tí ń ṣiṣẹ́ hùn bí awakọ̀ wà ní dẹ́fà dà ó lè pẹ́ kẹ́tọ́ ẹni bá dẹ́fà mi gbé lóṣù mẹ́ta sẹ́yìn ni mo kọ ẹ̀ torí kí ni wọ́n ń pè dẹ́fà dẹ́fà ńkọ́ ó jáde dẹ́fà ńkọ́ ó sùn torí pé ń wakọ̀ always. he drive always bẹ́ẹ̀ náà tailor wọ́n ní bá ń bọ̀dá tailor wọ́n sì sọ torí pé sọ púpọ̀ ní gbogbo ìgbà ibi iṣẹ́ àròsọ ní máa jí lọ ibẹ̀ nílé ó sí kí ló fà tán fi aṣọ eh, dókọ rẹ̀ aṣọ ní máa hmm. aṣọ ní hmm. torí kódà àwọn ọmọ ẹnjìníà ẹ bá ń ké sí ẹnjìníà ẹ̀yìn tẹ̀ máa bẹ̀rẹ̀ ọkọ̀ ìgangan tí a sọ nígbà tàbí ni bẹ́ẹ̀ náà ni alẹ́ àbìd ẹni tó bá tẹra mọ́ ìbáadà ìkọlù lọ́wọ́ àbìd ó pè lórí sílọ́n hmm. kì í ṣe pé kò láìda kì í ṣe pé kò hmm. lẹ́sẹ̀ hmm. àwọn ní ah, àwọn bàbá ah, bàbá sínú ah, bàbá ó bẹ̀rẹ̀ ọlọ́ ẹni ọlọ́run bàbá wọn sóyè níbi títara mọ́ ìjọsìn fọlọ́run bá subhanahu wa ta'ala àwọn àǹkan wọ̀nyí ó ṣe pàtàkì pọ̀ jù. Hmm. lẹ́yìn náà nígbà tó lọ́wọ́ bá tó la ẹ̀sìn bá wa lọ́rùn ó yẹ ká mọ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú pé anna fara'id Allah azza wa jal hmm. innama furdat hmm. ọlọ́run sọ pé ẹ ńgbà kan ẹ má ṣe mọ́ àyàfi hajj tó jẹ́ kan nù gbèsè ayé tó jẹ́ kan nù gbèsè ayé tí gbogbo tó bá bí òsè mí mọ̀ ó ti ṣáájú tó bá ṣáájú dáadáa. Hmm. nínú àwọn orígun ẹ̀sìn Islam tó kù sọlá wọn sọ pé dáyà sọláàtù nígbà kan ẹ má ti sọláàtù mọ́ wọn ní tẹ bá yọ zakatu nígbà kan ẹ má yọ zakatu mọ́ àfi déyìn ọba ní tó fi yọ wọn sọ pé tẹ bá ṣe Ramadan ẹ má ṣe mí mọ́ hmm. nígbà tá a ní aṣọ Ramadan ní ẹ̀sìn fún yín kẹyọ bá ti sọlọ yẹn lórí àwọn tó ṣáájú yín làálàkún tàtàkùn kí ẹ sọ pé mo ti gbà yí tó lọ mo ti mọ nítorí kwaya mo ti bẹ̀rù ọlọ́run nígbà náà ìní ìdìdàdì gbàmí mọ́ rárá o àjẹgbọ́n tó ń yin sèwọ̀n sí ní òdodo nìyẹn hmm. bẹ́ẹ̀ náà ni àwọn ìtókù àti hajj nìkan àṣẹ ní ọ̀ràn àṣẹ ìbáàdà ṣíṣe àṣẹ lọ́ràn yàn tẹ̀lé tẹ̀lé táìmọ̀ sí lọ títà àti kó láyé ni hmm. bákan náà nínú ìlànà tànàbì sallallahu ta'ala sallam hmm. òun ni pé kádùn ní máa ẹ̀sìn òun náà bá ń bẹ̀. Hmm. ó wá náà àdísà Aisha radiyallahu ta'ala anha qalat kana rasulullahi sallallahu alayhi wa sallam idha amila amalan asbata. Hmm. tó bí sọlọ́run bá ti ṣe kan tó jẹ́ pé ó fi wo ṣe pẹ́pẹ́ fúrufú ojú orí ọlọ́run hmm. yóò á dè mọ́lẹ̀ yóò rí pé ìníjó bọ́ mọ́. òun tó ń ṣe síwájú sí i. ìníjó yóò á tẹ pẹ̀lẹ́ mọ́. wa kana idha nama mina al-layl tọ́wọ́ sùn lóru sallallahu alayhi wa sallam aw marad àbí wọ́n ṣàìsàn òjíṣẹ́ ọlọ́run nìyẹn o hmm. sọ́ọ̀lá nínà nàhárì tùnátà yà áṣọ àtàrọ́kà àwọn àtàrọ́kà méjìlá lọ́sàn ìyẹn láàárọ̀ nígbà tí ilẹ̀ bá mọ́. Hmm, torí pé wọn ò láǹfààní àti. torí pé mọ́kànlá ó túmọ̀ sí pé mọ́kànlá wọn máa ké lálẹ́ hmm. lánàá